وعلى آله وصحبه ومن وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الثامن والأربعين بعد المئتين وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم عرضت علي أجور أمتي عرضت علي أجور أمتي حتى القذاة يخرجها الرجل من المسجد رواه أبو داود والترمذي رواه أبو داود والترمذي واستغربه وصححه ابن خزيمة وعن أبي قتادة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين هذا أواديد إذا كنت رحمه ní báàbí àyàmì mẹsáàjì náà làwọn àdìsí méjì wà wọn jẹ àdìsí méjì tó parí báàbò yìí. àdìsí alákọ̀ọ́kọ́ wá láti ọ̀dọ̀ Abu Hamza Anas ibn Malik radiyallahu anhu. wọ́n lànà bí wa kí àti ọlọ́rọ̀ wa kó máa bá oṣù àìfẹ́. عرضت علي وجوه أمتي àti àfihàn ẹ̀sán tí ń bẹ fún jọ mi àti àfihàn rẹ̀ sí mi. حتى القذاة يخرجها الرجل من المسجد بدون دون كي يبقى مجال فوق من المسجد وفي الولادة نوفر وفي عمله رواه أبو داود والترمذي أبو داود والترمذي ومن أرضى والطبراني صحبه حديث قريب وابن خزيمة رحمه الله في حديث صحيح حديثي قم في هوا يبت سجيفي في دا دا دا بسي يتعلي ونيك بلو دولو عباوة وبودا دا دا بسي tètè pamọ́ lọ́wọ́ bá wọn fi ládàá wọn pamọ́ fún wa. àdéhùn yìí ti tún sọ fún wa gẹ́gẹ́ bí ó ti jẹ́ pé mẹ́sàlásí náà làyè tó lápọ̀nlé jù lókè pẹ̀. torí pé mẹ́sàlásí ilé ọlọ́run ọba ni ilé ọlọ́run ọba fún ma àyè alápọ̀nlé ilé ìtọ́jú ọ̀ràn yẹn lórí èmi pẹ̀lú rẹ̀ kíkí ká sàpọ̀nlé rẹ̀ àyè tó ga jù lókè pẹ̀ náà ní mẹ́tíláṣí èyí tó wá burú jáì jù lókè pẹ̀ náà làwọn ọjà ọlọ́wọ́n bá wa ó sì nífẹ̀ẹ́ sí kéèyàn jẹ́ni tí ọmọ àtọ́jú ilé rẹ̀ kì í ti sinmi lọ́fà tó fi jẹ́ pé arábìnrin tó máa ń tọ́jú mẹ́tíláṣí àlejò Muhammad sọ̀rọ̀ bá rí sẹ́lẹ̀ wọ́n ti aláìsí lóòótọ́ kan àwọn sáré pọ̀ láti sọ bá rẹ̀ sọ̀rọ̀ bá rí sẹ́lẹ̀ wọ́n bá yọ lẹ́nu lóòótọ́ yẹn wọ́n fi lè wọ́n fi lọ gbé sí i. Bàtílẹ̀ máa ànábì béèrè nípa rẹ̀ bíbélì tó béèrè nípa rẹ̀ àmì ní lórí kẹta arábìnrin yẹn ṣe kẹtọ gbàgbà rẹ eléyìí tí ọ̀tọ̀ láti torí rẹ alákòójú tẹ́lẹ̀ rẹ nìkan ìgbé olùgbàmù kíláàsì olùtọ́jú náà kíláàsì àbí bàbá mẹ́tẹ́láàsì àbí ìyá mẹ́tẹ́láàsì ní ti yẹyẹ ọ̀tọ̀kọ̀tẹ̀ rẹ ní dáadáa. torí kẹ́ni tí ń ṣe àmójútó ilé ọlọ́run náà lè fi wé ẹni tí ń ṣe ilé ẹ̀kọ́. torí ẹ̀ ló ti jẹ́ pé ń bẹ nínú sẹ́tù dáàbì kí ẹ̀ máa ta àmójútó àti ìtọ́jú náà láti. kí ẹ̀ máa rí ìdọ̀tí ń bẹ kí ẹ̀ ọ̀gá. kí ẹ̀ máa rí jàǹká wọ̀ lókè rẹ̀ kí ẹ̀ ọ̀gbà náà. kí ẹ̀ ṣe àmójútó àbáwọ̀ bẹ̀ pàtàkì jùlọ àwọn tó ọ̀pọ̀lọpọ̀ ó lè ti fẹsẹ̀ kó ìpè wá sí ẹnu ọ̀nà mọ́tíláṣí. fífi ẹsẹ̀ kó ìpè wá sí ẹnu ọ̀nà mọ́tíláṣí ẹ̀wọ̀ yóò ṣe sábà bí fọ́jẹ́ wípé ìpè tí wọ́n gbọ́ sẹ́nu ọ̀nà mọ́tíláṣí yẹn ẹlòmíràn fẹsẹ̀ kó kúròkó ọ̀nà mọ́tíláṣí. lórí ẹ̀ láti àmójútó àti ìtọ́jú mọ́tíláṣí. iṣẹ́ ìtújú ọ̀nà lórí gbogbo wa kìí ṣe sẹ́nìkan yàtọ̀ sẹ́nìkan gbogbo àwọn tàbí sẹ́nu sùnrin. Olùsínú tí èmi dàgbà dayọ èmi ò ṣe bẹ́ẹ̀ ìwọ ni wọ́n wá sí ẹ̀dá. Láti ọ̀fẹ́ ládàá ìyá tó fẹ́ ládàá. Kí n gbá ọ̀rọ̀ mú kí n gbá mi tọ́jọ́ kọ́tà fún mi. láti nílé ọlọ́run ọ̀rẹ́ èmi ti fẹ́ dáadáa kí ẹnu ti dáa pẹ̀lú wípé wọn náà kọ́ dáadáa ni wọn náà fẹ́ kọ́ ọ̀nà sí gbogbo wa dáadáa. torí ẹ̀ àyè ibi tí àwọn ẹni tí wọ́n lórí lọ́wọ́ lórí wọn pé wọ́n ti máa tẹ̀lé ìlú. لمثل هذا فليعمل العامل وفي ذلك فليتنافس المتنافس. أنا تبعت ìwé eléyìí àti máa ṣe jù ìdí ẹbí máa sọ lórí orí nù sókè dáadáa kọ́nà ọba kọ́nà ti ká bẹ́ẹ̀ sí dáadáa wọ́n fi dáadáa ìjọ àwọn àwọn ìfini wọn kàn balẹ̀ tó ga bẹ́ẹ̀ kó gbogbo ẹni tó bá jọ ọmọdé yàrá rẹ̀ hàn sọ̀rọ̀ wà lóṣèlú. ṣùgbọ́n ó lè bọ̀ sàrà lẹ́yìn ojú òògùn mẹ́ta gbọ́ ti ẹ̀sán tó lọ wọ́n sàn àwọn àjọ mi ọlọ́ọ̀fẹ́ ọlọ́ọ̀fẹ́ hàn mí. ìjọba náà sọ̀rọ̀ máa ń tó náà sọ̀rọ̀ bá mi òun náà ni ó máa tó ìjà kìí ṣe ó máa tó jà wá. torí ìjà náà sọ̀rọ̀ wá àtúntò ọ̀pẹ sí a àbí. a ni àwọn tó ti gbọ́ tí wọ́n gbà tí wọ́n tẹ̀sí náà. wọ́n pè ní kí ó máa tó ìjà ẹ̀kọ́ ọgbọ́ ní ọgbà bí àwọn náà ń pè ní kíni wọn má ti dà ọ àwọn ẹni tí wọn wà kó pé kíkì láti ń pè wọn ní wọn wọn gbọ́ wọn gbà àti kò tẹ̀ sí ìgbọ́ rárá. àwọn ẹ̀dá ìṣòro bá tó náà tọ́ka sí ẹ̀sán tó náà wọ́n san wọ́n bí wọn náà ní òun má ti ìjára yìí ṣe wọn má ti dà ọ. nítorí pé wọn má ti dà wá tí ti lè kú lórí àgbà lẹ́kọ̀ọ́. Muhammad sallallahu alaihi wasallam gbọ́ níjọ́ gbèsè àkùnyẹ́rẹ̀ wọ́n á wá bìlá hasanati wa kulluhum sayyi'atu. àmọ́ wà náà ní dáadáa kan gbogbo wọn àìdá náà yọ jẹ. a àdúgbò ẹ̀kọ́ náà kò sọ àwọn sọ̀rọ̀. nínú sẹ́ńtọ́ nínú ìsìnkú bá yẹ kékeré jẹ lọ́jọ́ ewu rẹ̀ ṣèjàmbá sí àti ọ̀fẹ́ kò ní fún ìdíjọ́ gbèsè àkùnyẹ́rẹ̀ láyé wọn gba tó tẹsẹ̀ lórí kù lọ́dọ̀. Kìnìún wà ní wọ́n yàn jẹ́. Ṣé dáadáa jẹ ní wọ́n fún ni? Àyọ̀ ọ̀sán kékeré kò sí tí òbí dáadáa ṣe jọ ẹ̀. Kò sí tí òbí dáadáa ṣe torí pé kò sí bí dáadáa ẹ̀ ṣe lè pọ̀ tó. Tó wá sí dáadáa yé máa nì àìdá náà gbogbo ẹ̀. Gbé ti wá sí inú àìdá rẹ̀ wọ́n ti kó wọ̀. náà ìdá tó nínú ni wọ́n ti mú fún ọ. lórí ẹ̀sẹ̀ sẹ́yìn tó fi hàn lórí ìṣòwò àṣẹlẹ̀ nínú ní àbíyí ìjọ rẹ̀ pín sí òun náà ní kí ó mọ tó ìjà àgbà àwọn ìjọ ti gbọ́dọ̀ nígbà àwọn ni wọ́n ní ẹ̀sán dáadáa. ṣe àwọn ọkùnrin ti dá ọ wọn bá ti dáadáa láyé pé ayé ìná wọn fi kẹta rẹ. mo ròyìn wọn ròyìn wọn lọ́wọ́ àná. àwọn lọ́la pín ìdínú oríire ẹni tó lè bá tó gbọ́ tó bá tó gbà lórí ọjọ́ dẹ́gẹ́gẹ́rì ní tó bá gba ìgbà oríire bẹ̀rẹ̀. sọ́nà ó wá tó kọ́ kéèké ní bámi lọ́kọ́ àrè wọ́n á lè sọ̀rọ̀ wá àrè sẹ́lẹ̀ ọjọ́ kéèké tó bá ti dáadáa tó bá ti kó tó gba ìgbà tó bá gba ìgbà tó tó tẹ̀síwájú pẹ̀lú dáadáa yẹn wọ́n mọ̀ ó fún la dáadáa tó ṣe ní ìgbà àti tó ṣe kó tó gba ìgbà tó bá ti jẹ́ pé kó bá ń sa ìdá tó wá ti ìsìlá tó wá gba ìsìlá tó tún tẹ̀síwájú pẹ̀lú àìdá wọn wọn ó bí nípa ètò sẹ́mi islam àti ètò sẹ́mi tó di mùsùlùmí ẹ̀ríkó ọ̀làdàrà torí ẹ̀ eléyìí àfihàn wa pé àwọn ẹni tó ń tọ́ka sí ní ọ̀rọ̀ sí ládàá àwọn àwọn náà ní ohun mọ́tò ìjàmbá ilé yìí túmọ̀ sí pé kò sí nínú àǹfààní tá a tún rí nínú àdéhùn yìí òní pé kò sí dáadáa tá a ṣe sí ládàá rẹ̀ gbé kò sí dáadáa tá a ṣe sí ládàá rẹ̀ gbé àní láti bọ́ọ̀lù àtẹ́sán àwọn èèyàn fún orí bá ṣe ó ti tó pé ká ṣe torí bọ́ọ̀lù tá a ṣe fún bọ́ kò sí tó kó ká dé lórí kò sí bá ti dé tí màá lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀ tí ọ̀pọ̀ sílẹ̀ ìwà amẹ́ríkà ti rí ìyàrá lọ́nà má tẹ̀ báyìí. àwọn akọ̀wé alákùnrin fún ọmọ tẹ̀ sí ìṣẹ̀ òṣèlú ààrẹ. òwá sí dáadáa kan tó kéré gbogbo dáadáa iná ní kò gbìyànjú láti máa ṣe. òbí lórí ìdọ̀tí ọba mú kò lọ́ọ́ láti lára ẹ̀mí lápọ̀ olùwàgbọ́ òdodo kì í dà tó ti di ti dáadáa kankan o gbogbo dáadáa olùwàgbọ́ òdodo máa ń sọ ní kókó láti ṣe láti àtẹwà nàmínà màrún fi ṣe ìhà wọlé wọn kàn sọ̀rọ̀ kọ àwọn àtẹwọ jẹ wọlé láti àfojúdi ti dáadáa ti di kankan kódà kọ́ mọ́ lórí ikú tìjú ká ọmọ ìyá rẹ̀ dáadáa ti di náà lọ́kùnrin bẹ́ẹ̀ àti lórí abẹ́lé torí ẹ̀ ìjọba padà sí ibi àti ńbọ̀ àti mọ́tíláṣí níbí ọ̀rọ̀ mọ́tíláṣí làdí ti sọ fún wa ẹ̀yà alákùnrin ní mọ́tíláṣí. ìwádìí pé kíkọ́ tá a kọ́ ọ̀nà tá a gbà kọ́ owó tá a ná sí ẹ̀ ọ̀tọ́ tá a dé lọ́sọ̀dà ní ìtàyà alákùnrin kálá ọwọ́ kí mọ́tíìdì ni ọlọ́sọ̀dà ìyá alákùnrin wà á nà lọ́sọ̀dà ìlà ọwọ́ kọjá mọ́tíláṣí lọ́sọ̀dá ìyá alákùnrin ọwọ́ kọjá mọ́tíláṣí lọ́sọ̀dá ìyá alákùnrin. tó ìgbà tí wọ́n á pè pé gbogbo dáadáa dáadáa tẹ́ ẹ bá ti lọ náà wọ́n bá fi àwọn tó fi lórí ìdọ̀tí tó bá mú kó ní mọ́tíláṣí. ẹlẹ́ wàá túmọ̀ sí wípé àyẹ̀wò sọ̀rọ̀ sí sunu mọ́tíláṣí lọ́dà tó gé fún ẹni tí ó mú ìdọ̀tí yẹn tí ó lọ sọ́nà kó lè dáadáa kẹ́lá ó túmọ̀ sí kíláàsì ilẹ̀ gan ọ̀wọ́ ìdílé ọ̀wọ́ ìsọ̀rọ̀ sí ṣe ìsọ̀dọ̀ títí nu mọ́sálásí gan àbẹ̀ náà kò tó balada rẹ̀ àbẹ̀ náà kò balada rẹ̀ ọ̀dà kó ìlọsí tó wà ní mọ́sálásí ẹ̀ẹ́dẹ̀ fi hàn sọ bẹ́ẹ̀ ẹni ká má sọ fún mọ́sálásí kó ìlọ̀nà wà ní ìlọsí ọgbà ní mọ́sálásí ẹ̀mẹ́yọ̀nà ẹ̀mẹ́yọ̀nà ló dìgbà ní mọ́sálásí ìyàtẹ̀kùn máa ti wá ní kọ́ ọ̀lọ́tọ́ rẹ̀. eruku àti aláǹtakùn ó lè dájà ká wọlé ẹ̀gbọ́n nù gbogbo ọ̀nà. eruku wá fẹ́ ó lè fi gbogbo ọ̀nà láti ọ̀dọ̀ sí ẹgbàá láì jẹ́ pa alérò àti dọ̀tí mọ́tíláṣí mọ́tíláṣí lè bọ́ wa dọ̀tí látàrí bá ti ń gbé ìpè wọnú lé amọwọ kápá àgbélò tí wọnú lé tó bá pẹ pẹ pẹ pẹ pẹ àyè máa dùn kápá kátọjú ẹ ilé ìgbà rẹ láàdáa rẹ kò ní gbé àrùbá lọ́dọ̀ Ọlọ́run àti wàá lọ́la òkè rà ẹni tí ti fi hàn wá ìpè iṣẹ́ gbogbo wa jọ ni o ó sì bá pẹ nìkan pé tẹsí ẹni kọ́ ọmọ bá mi kíláàsì o wọ́n fi ẹ̀sán àjọ mi hàn mí tóbi tó rí ìdọ̀tí sábà ń kó ní wọn without exception gbogbo yín pátá ẹ̀fẹ́ ìjẹ́ gbogbo wa lọ. ìdọ̀tí sábà ń kó ní wọn kíláàsì láwọn balada. Bẹ̀rẹ̀ ìfihàn ìpín kíláàsì ìdílé ìdọ̀tí. Ìrètí onímọ̀ jáde wọn ká wọn mọ́tò jáde kúrò rẹ̀. Mọ́tò láti ẹ̀gbìn. àti ikọ̀ àti ìyá àtẹ̀sẹ̀ rẹ̀ láti. Mọ́tíláṣí ìgbéyàwó àti ìdá àtẹ̀sẹ̀ rẹ̀. So kí ibi tí a ti ń kí ọ̀rọ̀ máa ń jẹ́ mọ́tíláṣí. Gbogbo ibi tí ń bẹ láyé ká rẹ̀ tó ń bẹ sí mọ́tíláṣí náà ìdájọ́ rẹ̀ ìdájọ́ mọ́tíláṣí nìjọba. Nípa nípa àbójútó rẹ̀. Torí òfin náà nínú ìṣẹ̀lẹ̀ àpò. من التابع لا يفرض بحكم التابع لا يفرض بحكم ان كنت منك سيكون اذا دوم سيقف في الجسد كيف يصيبون كمفيوتا فرصو عارف لما تلاتي لنا لايكا تلاتي فتري فتابا قوي بي يكي مثلا في أمه mọ́tẹ́lẹ̀ àwọn láti ọ̀dẹ̀ ìgbà tá a bá kọ mùsùlùmí o fún mùsùlùmí o ọ̀dẹ̀ ìgbà tá a máa kọ. ṣé ó ti ọ lọ́wọ́ láti sọ ọ̀rá bí ọwọ́ dà sínú àbàlá mọ́tẹ́láṣí? ó ti yẹ kó yá sí ọ lọ́wọ́ láti lọ sa àwọn ọ̀rá bí ọwọ́ dà ìdọ̀tí tó bá wà nínú àbàlá mọ́tẹ́láṣí pọ̀ dà sí ọgbà yẹn. ṣèyí mọ́tò bá ń dúró ilé ẹ̀kọ́ ọwọ́ rẹ̀ náà ló ti ń dọ̀tí àwọn òrìṣẹ́. ìgbà tí wọn sùn mí wọn máa ń sọ ìdọ̀tí sábàlá mọ́tíláṣí wọn fẹ́ tí èsè mùsùlùmí náà gbọ́ yà wọn ń dábọ̀ sí sílẹ̀ yẹn náà wọn lè lọ dábẹ́. táwa dáadáa bá bá wí náà yàrá méjì náà kàwé ìṣòro gbòdì ẹ̀ náà lọ́ọ̀rì ráyè ìtọ́jú àyíká mọ́sálásí ìtọ́jú mọ́sálásí o. àkàrọ̀ fún wọn tí wọ́n ti gbọ́dọ̀ fẹ́ bá wọn mọ́sálásí ó kún fún ìdí àtìtọ́ tàbí lọ sí. wọ́n ń tòrò pé àyè àlùfọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀sọ̀ ní ó kìí tẹ̀mí lọ. ìnáná ìyàwó rẹ̀ fi ọkùnrin ló dé dẹ́bi kí lé ní à wọ́n ti wá rí àwọn ọ̀gbẹ́yàmọ̀kẹ́yàmọ̀kẹ́ lóra ọ̀ wọ́ pẹ̀lẹ́pẹ̀ ṣùgbọ́n tí ìbá ti wọ̀ lọ wọ́ ìwọ̀ lọ ẹ̀kọ́ wá tó bẹ̀. àkọlẹ̀ náà kókó kẹ̀mọ́ wá sọ ẹni tí ń yà bẹ̀rẹ̀ ìdọ́jú ìjà. náà mọ láwùjọ Yorùbá yìí náà àti àjù tó àti ìjọkùn wọn ọ̀làjú yẹn ó má bọ̀dá nígbà ọ̀làjú bá mọ̀ wí kà kí sọ̀là jù ọ̀làjú bá mọ̀ wí kọ̀ kí sọ̀là jù ọ̀làjú tí òbí mọ̀ tuntun ọ̀kùnrin wọn kọ́ lé kalẹ̀ ní ẹ̀yìn wọn ìdílé ìyẹ̀rẹ̀ kí bàbá tí wọn mọ kálukú wọn máa sọ sókè sódò nílé òkú bí ẹ̀ wọ́n fi ní pé ó jẹ́ wá tó kọ̀ bí ẹ̀ láì lọ́kọ̀ bọ́tò òkú ló tú bẹ́ẹ̀. àìsàn náà dáa lọ́wọ́ mọ́ lọ́kọ̀ ó lè lọ́ọ̀ kú sáyé. Lọ́la ti náà tó ìtọ̀ lọ. Torí rẹ̀ àwọn apá gẹ̀ẹ́nù àgbàlá ní kíláàsì olúwa rẹ̀ kún ọ̀bẹ o káwọn ìwọ náà kún ọ̀bẹ náà tí wọ́n tẹ́kẹ̀ fún ètò òun. ìgbà ìwọ ní kọ́rọ̀ lórí kílò ló kó bìrì bẹ́ẹ̀. yíyọ kó tẹ́kẹ̀ bìrì lọ lọ ọ̀ náà. wọ́n ti ti ti ti sọ́mọ wọ̀. ọ̀dà wọn lè fẹ́ náà fún ẹ. ṣùgbọ́n ẹni tí òun ní bí ṣùgbọ́n ilé ọlọ́run lápá àwọn ilé wa ti tọ́ lọ ẹ̀fẹ̀ wọlé káàbọ̀ wọlé ní ẹ bá bàjẹ́ àdó alẹ́ ti àbẹ́tú ẹtí òtù burú ọkọ̀ wọ́n máa ń sẹ́gbẹ̀ yín gbóná gbóná ìlú ọlọ́run wa àbá láti ẹ̀kọ́ náà ọmọ akáàbọ̀ lórí ọjà bàbá ọ̀gá tí náà dà náà dà rẹ̀ ọ̀gá tó bẹ̀ torí ẹ̀ àwọn generation tó síwájú tí wọ́n ti ṣàtúnṣe ṣé wọ́n kọ́ mi generation ẹ̀ ọ̀sẹ̀ mẹ́ta àti àti ẹ̀ ṣé wọ́n ti kọ́ ní kọ́kọ́ fẹ́rẹ̀ náà tó ti ní ibi ìyá ọ̀nà àti náà ní máa náà yẹn lọ́wọ́ náà yẹn lọ́wọ́ gbogbo yẹn láti wọn àlọ́ kẹ́ra ẹ̀ bóyá wọ́n ti di lẹ́lẹ́ ẹ̀mí wọn ti di lẹ́ wọn àpàtì ara wọn wọn àyà wọn bàbá àwọn òṣìṣẹ́ ọlọ́run kọ́kọ́ tó là níbẹ̀ ọ̀pọ̀ kọ́kọ́ tó là níbẹ̀ àpò òkú ni. àbí ìdílé pé wọ́n kọ́ ní ọ̀jẹ̀ sínú ọ̀la tó wá sọ ọmọ ẹ̀dẹ́gẹ́ tí ọ̀dọ́ ti dé di orí wa. èyí tó sájẹ́ sí pé ìyá ẹ̀ máa bọ́ sí ọwọ́ rẹ̀ ti rìn jù bẹ́ẹ̀ lọ. ọba ti rí ní kó ọkọ̀ yìí ọ̀rọ̀ sọ àlùwà wá sí ẹbí láti ọ̀dà. Gbogbo orílẹ̀ yẹ ọ̀rọ̀ sọ àlùwà ẹni pé kò sínú kọ́tù àwọn bàbá ńlá wa náà wọ́n bẹ̀rẹ̀ wọn láti kọ́ láti náà. Màá sọ pé bébí ìdúró mi ná wọn máa ń yà pé yẹn wọn á dàbí ìwà ìdúrà. Wọ́n á sọ sórí títì tó bẹ́ẹ̀ wọ nílẹ̀ bẹ́ẹ̀ wọ nídìí irú bá ti yẹ ẹ́ lọ́ba ti ké ta irú báyìí lọ́ba bá gbé àwọn òṣèlú. láàrin títí ìlú ìlú ńlá bá ìgbà ní ìgbésẹ̀ lè máa bọ̀ kí wọ́n kàn lè máa fáyé lásán ni wọ́n kàn tẹ́ ní kó fún àwọn òṣèlú. lọ́jà rẹ̀ ọ̀la ìgbà àìsèmáà ẹ̀fọ́ ìdí ara wa láti máa ní láti máa lóṣù sígbà tẹ̀lé ní lápòlí wa yóò fà tó pọ̀lọpọ̀ yóò wà ní kíláàsì kò fẹ́ wá sí ẹ̀rọ mi o. ó lè wọ ibi tí wọ́n ti máa tẹ̀lé ìtàn lọ́wọ́ a yóò wọ ẹ̀ tí wọ́n wọ́n àti tọ́ máa tọ́ ọ́nà. nígbà tí ìbá ìtọ́ wọ́pẹ́ wà wọ́pẹ́ wà yọmọ mọ́tíláṣí ìdí tí ẹ fún ayé àjọ òṣèlú ẹni ayé àjọ kọ́ ìdáàbò ìlọ́ba pé dáadáa pẹ̀lú láàbọ̀ púpọ̀ yìí ọkùnrin òkúlẹ̀ mi lọ́la ayé àjọ ẹ̀rọ òbá ti láyé àjọ ẹ̀rọ ta lọ́kà kọ́nà àbá pèsè ẹ̀dọ́ àwọn òṣèlú ẹ̀rọ yóò tún mọ́ fi tẹ́ ìṣẹ́ máa yára rẹ̀ ètò ti yára rẹ̀ ọ̀la rẹ̀ ti máa bá kẹ́rù àwọn òbíta ọlọ́run ló ti máa sọ láti ó ti túmọ̀ sí pé àwọn ẹni tó tí ọ̀pọ̀lọpọ̀ kàkà lọ̀pọ̀lọpọ̀ ilé ọlọ́ ilẹ̀ ìdájọ́ àgbàlá mọ́tíláṣí nípa sáfójútó màtótó rẹ̀ ìdájọ́ mọ́tíláṣí ọ̀ràn àyà ló jẹ́ lórí wa tó ká mọ́tótó lé yìí kó bá ti sì máa àti mójútó ó túmọ̀ sí fọ ọ̀kadì ọlọ́run wà fún kàkà. lórí ìdí eléyìí báyìí ilé ìjọba gbogbo rẹ̀ tí a bá rí nínú láti kàn án àgbọ̀dọ̀ dáadọ̀ sínú ẹ̀ àgbọ̀dọ̀ dáadọ̀ sínú ẹ̀. wọ́n bá ti gbé lórí àtàlà ń ṣe nínú kíláàsì náà kọ́ra wa lẹ́kọ̀ọ́ wọ́n ti tẹ̀ ń lò ṣọ́ọ̀kì ìnùgbọ̀n dalẹ̀ ìnùgbọ̀n dalẹ̀ ìwà ti gbórí àfẹ́yẹ́dà dalẹ̀ tí kò ti tọ́ka yìí aláìsí àbùkù yìí. torí kíkẹ́ tó wọ́pẹ̀ bẹ́ẹ̀ kọ́ra yín lẹ́kọ̀ọ́ ìjọba kò sí ìdọ̀tí yẹn ní mọ́tíláṣí wọn. ẹ̀yin ò kọ́ntribú sí mọ́tíláṣí ó ti máa ẹ wá kọ́ntribú sí bí ó ti dọ̀tí ẹ̀ pẹ̀ ìdá àìdá ni àbí ìdá ìdá àìdá gidi ni. ìyàbọ̀dọ̀ mójútó ìmọ̀ tuntun mọ́tíláṣí. tí ì ìmọ̀lẹ̀ mọ́tíláṣí ilẹ̀ bomi wà gbà. Ìdájọ́ tí o bá ti gbálẹ̀ mọ́tíláṣí ọlọ́run yóò gbálẹ̀ ọjà. Àpèjúwe ńlá èyí Haúsá ló ti wá. Àpèjúwe ńlá tó sì lágbára. Bẹ́ẹ̀ ni gbogbo ìdí ayé ẹni tó bá pọ̀ láti fi àlàáfíà rẹ̀ ti tọrọ. Tọ́kọ̀ láti fi dúkìá rẹ̀ ti tọrọ. Yóò fi àlàáfíà ti dúkìá ṣe fi sùn. Kò sí ìyàrá ìfúnná òwe tó ní ńlá ni kì í ti ṣe gbígbálẹ̀ lásán lọ́gbà rẹ̀ lọ́gbà rẹ̀ o. ìgbẹ́ tí o bá ti lè fi ara rẹ̀ sílẹ̀ kọ́tọ̀ náà kò sí tàbí ṣùgbọ́n pé ó fi ara rẹ̀ sílẹ̀ kọ́tọ̀ ní ìtọ́ yàtọ̀ sọ̀tọ̀ náà. wọ́n á mọ̀ ọ̀mọ́ gba ibi tọ́jọ́ sí kí ẹ̀ẹ́dọ́lá yẹn kọ́nà ti ẹ̀dá o kí àwọn kéékèèké àwọn tí dàgbà àwọn àwòdì bàbá mọ́ra báyìí mọ́wọ́ gbogbo gbà bọ́ ọmọ kíláàsì ọgbà àwọn kéékèèké ọmọ àwòrán ẹgbẹ́ bàbá ó túmọ̀ sí wọn lẹ́kọ̀ọ́ nù ní a máa lẹ́kọ̀ọ́ dálọ́ ẹ̀kọ́ fífi mọ́wọ́ àwọn kéékèèké lọ ẹ̀kọ́ fífi mọ́wọ́ ẹ̀jẹ̀ àti ọwọ́ ká àti tí ọ̀nà tó mi ọgbà lọ́kàn máa dálẹ̀ ni wọ́n máa dálẹ̀ tó túmọ̀ sí pé àkọ́lẹ́ kíláàsì lé náà ní gbogbo kan ẹ̀rọ ìka mójútó dẹ̀nà gbogbo ẹ̀rọ ìka mójútó fún ọ̀gá ara wa lọ. lọ àlìmọ́ mi tó kó sẹ́yìn máa rọ́ṣìmọ́ fún wọn àwọn sọ pé àdéhùn àdéhùn tán àhẹ́ wọn fi jáde lọ síra àwọn síra àwọn síra àwọn àwọn síra àlìmọ́ mi tó kó sẹ́yìn máa òun náà ní kí ni صحيح ابن خزيمة صحيح ابن خزيمة ثم تقول حديث الدجال المسرعين أما صحيح وصححه ابن خزيمة ابن هذا ابن خزيمة صحيح حديث صحيح هو فكرة حديث يتجاد إنه ترى يوتما تكين حديث صحيح جزء كده أنا قد صحيح صحيح لوني ما جاء من ابن خزيمة وبالذكر أنا أقول لما تقول أنه الجهل والتعليل وفي حديث ابن خزيمة في ذلك ابن صحيح حسن بس صحيح حسن يقول عليه في ذلك وكيل عليه في ذلك ẹni wọn tó pé bọ̀ ìlú ní sọ ìtọrọ wa sẹ́yìn rẹ̀ wọ́n gba àdéhùn wa láti ọ̀dọ̀ bàbá kọ̀tàdà ọ̀dí ọ̀lá ọ̀hún قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين متفق عليه الإمام البخاري ومسلم وأبو ذلك ولا قتادة ولا غفير الشمال ولا ندوة ìyá àti ọlọ́run àti ọba ó ní ìdá dápadà àhàdókùn olùmọ̀sílẹ̀ tí ẹ nìkan hàn kápadà síjà àti ìjà lákòókò. ibi táwọn ọdún wa sọ̀rọ̀ wá àdúgbò sọ ẹ pé hàtà padà yọkùnrin tó hàn rọ́jùlù rọ́jùlù mẹ́wọ̀n kápadà sílẹ̀ wípé títí tó fi dórí ìdọ̀tí tí ọkùnrin bá mú jáde kí sọkùnrin ni wọ́n gbà lérò. díẹ̀ ní sábà mú jáde láti máa túmọ̀ rẹ̀. nítorí kò sí àtọ̀ ní ọkùnrin àti obìnrin nínú eré. المرأة في هذا ẹ ملحقة بالرجل بإلغاء الفارق لا فرق بين الرجل والمرأة في هذا الحكم tí a sọ láàrin ọkùnrin àti obìnrin nílé ọkùnrin ló mú dọ̀tí jáde nínú kíláàsì ni ọlọ́run ọba kọ̀ ládàá fún un obìnrin ló mú dọ̀tí jáde nínú kíláàsì ni ọlọ́run ọba kọ́ yọ kọ̀ ládàá fún un. ilé yẹn ìlú pàtàkì ilẹ̀ onígbé mọ́sálásí ilé ọlọ́run ọba ni ilé ọlọ́run ọba ó sì wà fún ọkùnrin wa kírun bẹ́ẹ̀ ó tún wà fún kí obìnrin náà wá kírun bẹ́ẹ̀ obìnrin wa tọrọ yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ àbí bàbá rẹ̀ àbẹ́ni tí mójútó bí kò fẹ́ lọ ẹ gbọ́dọ̀ kọ̀ọ̀kan láti lọ tòbí ẹ ẹnìkan wà jẹ olórí dúdú tó àgbẹ̀ ẹ wò kámẹ́ ọ ẹnìkan sọ wá sọ́nà sọ yìí pé ẹ̀yìn tí ó fi dórí dọ̀tí tọkùnrin bá kúrò nínú mọ́tíláṣí eléyìí fi hàn fún ọkùnrin ní máa lọ mọ́tíláṣí obìnrin ọ̀gbọ́dọ̀ lọ eléyìí túbọ̀ ti dáláyè lápò yìí. pé wa ẹ nítorí pé káyọ̀dé yìí ọ̀tọ́ àtìbí ti wùlò kéré ma ìwọ́kùnrin nìkan ní máa lọ mọ́tíláṣí. ṣùgbọ́n máa wá nu ṣẹ̀rí àbẹ́ igi wọn lo gbólóhùn ọkùnrin láti fi sọ ìdájọ́ kan ní ìdájọ́ tó kárí dání ọkùnrin àti obìnrin irú rẹ̀ pọ̀ nínú àkùnrin àti sunna nàgbà Muhammad sallallahu alaihi wa sallam. lórí ẹ̀ nínú àti fi kúmá lẹ́bi ní idha dakhala ahadukum al-masjid tí ẹnìkan nínú yín bá wọn kíláàsì ẹnìkan nínú yín ìbá àjọkùnrin ìbá àjọkùnrin ló bá wọn kíláàsì. ara ẹ̀ lé حتى يصلي ركعتين سواء يكون لفوق ركعتين سواء يكون لفوق ركعتين حتى أكتب بعد زائيا بالتعجيلية حتى يصلي ركعتين يبقى فرجه títí tí ó fi kíráka méjì àbí kò gbọdọ̀ jókòó nítorí kó lè bá kíráka méjì. èwo ni títí tí ó fi kí ata níbi ìlọ ìyá wọ́n tọ́ka sí òpin ìgbà tó tó lẹ́tọ̀ àtijọ́. yẹ́sì pé kò gbọdọ̀ jókòó nítorí kó lè bá kí yẹ́sì tàbí ìyá ata níbi ìlọ ìyá ìyẹn ní pípa omi o tó lẹ́tọ̀ láti kọ́kọ́. لأن بعض بعض الكلمة تبقى كرة عليه متفق عليه الإمام البخاري مسلم وأبو داود حديثي أبقى أبقى اللي بيعمل حديث يوكو أنا حديث النبي محمد صلى الله عليه وسلم وإذا دخل أحدكم المسجد وكنتم واني تقبلوني وان مسلاتي كوني تقبلوني وان مسلاتي ilé ìtumọ̀ sí pé tó o bá wọnú mọ́tíláṣí òfin yóò bọ̀ wí ṣùgbọ́n tó o bá wọnú mọ́tíláṣí òfin yìí bọ̀ wí. àmọ́ wíwọlé àmọ́ ìwọlé tí wọ́n á ní mọ́tíláṣí mọ́tíláṣí òun náà níbi tí wọ́n kọ́ ọ̀pẹ́ yẹn àti màá nínú ìdánilẹ́kọ̀ọ́ tó sùn wá mọ́tíláṣí òun náà níbi tí wọ́n kọ́ wọ́n kọ́ ó túmọ̀ sí kó lóògiri wọ́n kọ́ ó túmọ̀ sí kọ́ lájà wọ́n kọ́ ó túmọ̀ sí kọ́ lábàá wọlé torí pé kí ni ìtumọ̀ kọ́ wọlé lábàá wọlé kò sì lọ wọlé wọlé báwo nítorí wọn lọ lọ́nà ayáwó wọn á lọ wọ ọ̀nà wọ̀nà báwo lẹ́kọ́ lọ́gbà wọ́ tó nígbà tó sọ pé tó o bá wọ mọ́tíláṣí tó túmọ̀ sí àlùmẹ́sẹ̀ wọn kọ́ wọn kọ́ lọ́nà tó ṣe kéé ó ní ògiri ó ní àbáwọlé kíkó sì ní jẹ́ kíkọ́ tí ọ̀rọ̀ alájà ìbílẹ̀ ni wọ́n pè ní masjid láì kò wó báwo ni tí wọ́n fi kọ́ bóòlù ti yẹ pẹlẹ tó ilé ìkọ́ lọ́jà lọ́dọ̀ tó wa tẹ́lẹ̀ náà wọ́n ti kẹ́ òru èrí ẹ̀kọ́. tó nísìnyí ibi tó jẹ́ mẹ́tíláṣí lọ wọ̀ èyí tí wọ́n tó lábàá wọlé tó ní ògiri tó ní àjà yàtọ̀ sí ibi tí wọ́n wà gbàyàwó ọ̀gbẹ́ yọ kìí sùn ní òfin tàbá lò kìí sùn ní òfin tàbá lò mẹ́sì òfin tàbá. tó wọ́n ní àádókùn ẹnìkan nínú yín ẹnìkan nínú yín yẹn yẹn ni pé tó ti ẹnìkan nínú yín yẹn yẹn ni pé tó ti pẹ̀lú láàdá tàbí kíkàkùnfin ọ̀nà. ọmọdé òun sì máa ń gba láàdá ni wọn kì í sọkọ takùnfin ọlọ́wọ́ bẹ̀sẹ̀. ọ̀gbẹ́ wa rẹ̀ àhàdókùn tí wọ́n sọ ọ́ bẹ̀yẹ òun lẹ́yìn tó ti gbà láàdá ló lè gba láàdá àti gba láàdá tó sì lè ṣe kí ni lè dẹ́sẹ̀. ọmọdé láàdá lòun náà ń gbà ṣùgbọ́n kò ní wọn ní pẹ́sẹ̀ kan. ìbẹ̀rẹ̀ lànà ìṣòwò àtúnà tó ń gbé agbára àtẹ̀lẹ̀ wọ́n ti gbẹ́lì ìdí sómi wọn ní pọ̀ ẹsẹ̀ èèyàn mẹ́ta òtún àti wọn ní kọ́ láti àwọn ẹsẹ̀ ní wọn ní pọ̀. ìṣẹ̀lẹ̀ àdéhìí ọ arábìnrin tó sọ fún àná ìṣòwò àtúnà pé àdéhàdà hajj sọ́mọdé kékeré ìtàwọn gbèsè hajj tó ní hajj náà lọ́wọ́ hajj wọ̀lẹ́kẹ́ hajj ó hajj wọ́n ládàá hajj rẹ̀ wọ́n lọ sí ìjẹta kó wọ́n lọ mú ṣe hajj ṣùgbọ́n ẹsẹ̀ wọn ò ní pẹ̀sẹ̀ rẹ̀ bá tirẹ̀ kò ní ti pẹ̀lú ọmọdé kò sì ní ti pẹ̀lú láìní làákà ìwé rẹ̀ eléyìí ní ti pẹ̀lú àti bàlágà tí wọn kì í sọ ọmọdé àwọn ẹlẹ́ni tó ti kéde máa wọn sán tí wọ́n bá ń jókòó láì lè wọ́n kéde iye tó mẹ́sẹ̀ ọ̀rọ̀ bá wí. إذا دخل أحدكم المسجد أحدكم أي معشر يعني كامنوني أي سيدي مسلمي بخلاف الكفار لو دخل كافر المسجد فإنه لا يكون مطالبا بالإتيان بتحية المسجد تيجي في إمام مسلم دي إذا دخل أحدكم المسجد إذا يسمى فيه مسجد أو رد مثلا جدي بعد مثلا وفيه قرما وفيه قرما مثل كي سمع هو فقط يسير بيه إذا بعد صوت مسجد وبعد من اتخذ في ذلك مصلى متى ما أراد الجلوس في ذلك المصلى لم يجد له الجلوس حتى يصلي ركعتين وقد جاء في الحديث أن النبي صلى الله عليه وآله وسلم أمر أمته أن يتخذوا في بيوتهم في دورهم مصلى tí o bá jẹ́ kó ní ti pẹ̀lú mọ́tíláṣí tó ní lẹ́kùn o bá jẹ́ pé gbogbo ìdá ti ń kírun náà àjẹpẹ́ mọ́tíláṣí náà làwọn náà máa jẹ́ lọ́nà tó jẹ́ pé àdàbí tó bá tó náà sọ́kọ́ àkókò kálukú má yẹ ibi tó ti máa tí òun lé rẹ̀ pọ̀ àmì sí ibi tó ti máa tí òun lò. tó àyùtọ̀ wá sàmì sí òun alẹ́ kó gbà tó wá fẹ́ẹ́ tó kó bẹ́ẹ̀ náà kọ́ kó kìlọ̀ sàmì òun lẹ́yìn kúrò bíi náà ní ká tó fẹ́ tó sọ bẹ́ẹ̀. òkú yìí wá bẹ̀rù òkú yẹn tó sọ bẹ́ẹ̀ kọ́dà. ọwọ́ nínú àdéhìí lábẹ́ wà ní ọ̀sán اتخذوا قبور أنبيائهم بالعجل إني أنهاكم عن ذلك قلوا بس إلى ويهودة النصارى بدين كي وصوا أو نساري أو نبي ودي مثلا من كتاب التوحيد المائي فإنه المسلمين wọ́n sọ àwọn sàárẹ̀ àwọn ànábì wọn dà àwọn mọ́sálásí kò túmọ̀ sí pé wọ́n kọ́ mọ́sálásí lé wọn lórí bẹ̀rẹ̀ ní pàápàá tó tètè o wọ́n yóò bá àwọn sàárẹ̀ mi wọ́n kọ́ mọ́sálásí lé lórí ní pàápàá o àmọ́ tí àgbàlérò yẹn pẹ̀ nípa kọ́ mọ́sálásí lé lórí lọ. òwò mímú àyè yẹn láyé tí láti máa forí kalẹ̀ fọ́lọ́ lọ́kọ́ wàhálì tẹ̀ tó bá ti sílẹ̀ òtún bọ̀ ní mẹ́tíláṣí mo rò pé yé wa ìwà ti rẹ̀ mẹ́tíláṣí náà sọ bí ètò ìwé mẹ́tíláṣí náà sọ bí pé tó o bá wọ bẹ̀ ọ̀gbọ̀dọ̀ jókòó láì kí rákà méjì sẹ́mi kí wọ́n lè má kọ́ ilé yìí ọ̀wọ́ kó nítorí balẹ̀ bẹ́ẹ̀ òtún sọ di mẹ́tíláṣí àmọ́ mẹ́tíláṣí tó ń tó ọ̀gbọ̀dọ̀ jókòó láì rákà méjì ó ìlẹ́ àdìsí tó fi àwọn ọmọ wa ọmọ náà ti lọ fẹ́ jókòó ìfẹ́ jókòó ṣé màá kí rákà méjì yẹn kàlà ó tó mọ fẹ́ sẹ́ni mọ́tíláṣí dúró náà mọ́ fẹ́ sí mọ́tò fẹ́ ẹ̀ka sọ̀rọ̀ kí n jáde mọ́tò fẹ́ wo síra kan kí jáde mọ́tò fẹ́ wo ẹnìkan náà mọ́tíláṣí ni bọ́bá wa bẹ́ẹ̀ bí oṣù mẹ́kẹ̀ẹ́sì jáde lẹ́lẹ́yìn kì í sọ̀rọ̀ lọ́dún kì í sọ̀rọ̀ ládé kì í bá wọn láyé kí bẹ́ẹ̀ tó fẹ́ jókòó ẹ kò gbọdọ̀ tó ìwádìí kó tó kí rákà méjì. láti tì í fẹ́ràn wa ìlú gbogbo ẹni wà ń láti tí wàá fẹ́ jókòó nílé ọlọ́ ọmọ tètè bẹ́ẹ̀ ọ tó wàá tó kó kí rákà méjì. Kúlẹ̀ bá béèrè pé kí ló lè dàbí sọ pé rákà ọmọ sọ yìí tó wàá tó kó kí rákà kan. kí ló lè fẹ́ sọ kíláka méjì wọn sọ pé síwájú kó tó kíláka five percent one percent láti mọ̀ ike ìfọ́ gbà yìí o yóò pẹ̀lú ìdáyé tó lẹ́sẹ̀ òun náà ní àpáyé yìí ìṣe àpáyé láti tó bẹ́ẹ̀ yọ náà bá wọ́n ìlà وصلاة تحية المسجد صلاة ليست مقصودة لذاتها وإنما هي مقصودة لغيرها torí pé ẹ̀yẹ́ tó náà sì yẹn ìrùn kan tí èsì pé òun gángan la gbàlérò níta gbàlérò pẹ̀lú rẹ̀ ní nǹkan kan ni tó tún ju òun gángan lọ níta gbàlérò pẹ̀lú rẹ̀ àti ìyẹn òun ti ti pàmòlé mọ́sálásí ọlọ́ bíjọ́ ní tí wọ́n bá wọn mọ́sálásí ṣé wọ́n kọ́kọ́ kí tẹ̀yẹ́ tó mẹ́sìlì náà ni àbí ìrùn lọ́jọ́ yìí ìrùn lọ́jọ́ yìí ṣé tó bá kí ìrùn kan láti lọ pé kò kí tẹ̀yẹ́ tó mẹ́sìlì náà ò ní kí ilẹ̀ ẹ̀yẹ́ fi àwọn akéde tó mọ̀ sóòlù tẹ̀lé láti hà torí tó bá yẹ pé àwọn làgbà nírò gángangangan wọn ò bá sọ fẹ́ni tó kí ìrùn pẹ̀lú ìmáà tẹ́ kọ́ fáwọn lórí ìrùn wọn bá sọ fún lẹ́yìn ìgbà tó sálámà pípé ẹ̀sìn kí ẹ̀yẹ tẹ̀lé mẹ́sìlì torí ẹ̀ tó bá jẹ́ mọ̀kúdà tẹ̀lé dàdé ha wọ̀ bá ní kó fi ṣùgbọ́n làmá lẹ́m tẹ̀kún mọ̀kúdà tẹ̀lé dàdé ha ọ̀rọ̀ nẹ́tà àìnà ha bẹ́ẹ̀ yóò ha mi lọ sọ̀rọ̀ wa. láti ẹsẹ̀ fún gẹ́gẹ́ la gbà lérò kí àpọ́nlé mọ́sálásí tó bá ti kírun yóò wù nígbà tó wọn mọ́sálásí òtítọ́ fún tẹ̀lé ẹ̀sẹ̀ òtítọ́ fún tẹ̀lé ẹ̀sẹ̀ rẹ̀ lóṣù kẹ́kẹ́ tó bá ti tó bá fún fún kí ọ̀ràn ẹ̀wọ̀n المسجد كان لين تريد أقيمة الصلاة فلا صلاة إلا المقطوعة لكن إذا أتيتم ونحن سجود فاسجدوا ولا تعدوه شيئا Jadi asyik siap muda muda bawa, hebat bawa, tu kat saya, ini kui boleh kena lawa, ini boleh kena, ini mak kamu boleh tidak dengan kamu. So, eh boleh kena ni kita kau kita dia sudah sini. Ia kena, tak sih mana. Iki masih masih masih masih tó bá jẹ́ pé wọ́n fẹ́ kí rọ̀dà dá àlùfẹ́jọ́ ó sì fẹ́ kí fẹ̀kíyẹ tẹ̀lẹ́sì òwúrọ̀ kí rọ̀dà méjì pẹ̀lú àníyàn méjì ọ̀nà àwọn òkun ládàá méjì tó bá jẹ́ pé fẹ̀kíyẹ tẹ̀lẹ́sì mọ̀súlẹ̀ tẹ̀lẹ́ dàbíyà lẹ́mọ̀ àdàbọ̀lẹ̀ màwé yá. tó gbogbo eléyìí ó fi hàn wáyé pé fẹ̀kíyẹ tẹ̀lẹ́sì ní ìgbà tó bá wọn mọ́tíláṣí tó bá jẹ́ pé ìgbà tó wọ mọ́tíláṣí sí yẹn wọn ò tí ì gbé irun àdẹ́kù àti fẹ̀kíyẹ tẹ̀lẹ́sì wọ́n ti gbé irun irun tó kí irun tó tọ́ padà ayẹ́dẹ́lẹ́ hàtà ìkọ́nìyà ìdàtẹ́ tó bá ti wá jókòó kọ́ ó ti jókòó kótó kíráka méjì ó ti jókòó ìjókòó ti gba tẹ̀yẹ́sọ̀ lọ́sílẹ̀ kíkí jẹ́ àbí jókòó ọ̀gá jẹ́ àtúntò gbogbo kì í tọ́jú ọba ní pé jókòó ọ̀gá jẹ́ akọ́sàn náà kọ̀ àwọn ọlọ́bàjẹ́ ọ̀gá yìí ló kọ́ bàjẹ́ torí àdéhùn àlùkò ọ̀gá fàáyé ọwọ́ ní ọjọ́ jùmọ̀ ọ̀nàbí sọ̀rọ̀ wá àríwá àti sẹ́lẹ̀ yọ̀tọ̀ ìjọba sọ̀rọ̀ jù lọ́wọ́ náà ti gbẹ́sẹ̀ kó tó wọ́n bá jókòó ẹ̀rẹ́ tó wá pín pẹ̀lú ọkọ̀ pé ìwọ ọ̀sọ̀ bá ní. tó ti kírun àbó ti kírun ó ní ti kírun láti ní jíde kó kíra ká méjì wọ ọ̀hún tí ó máa kọjá kí wọ́n fún yẹ. ó túmọ̀ sí pé ìjókòó ọ̀bàjẹ́ tí ẹ̀ bá ti jókòó sáájú rẹ̀ ọba lọ́sọ̀rọ̀ ìjà rẹ̀ jẹ́ wàá إليه التحية المسجد قلت أنا مبلغ مهداني مبلغ والدوش يرى قدوري تلو أولا ملو جامل الله تسي قسوا على أتنقكي مكو من مجاني قسوا والي وأتنقكي قدوري كي إذا دخل الحكم هنا معلق بالشرط الحكم معلق بالشرط wọ́n so ìdájọ́ yìí máa máa jẹ̀rọ ìlà gbogbo ìgbà tí gbogbo ìgbà tí wàlúùkùn yẹn bóró máa lẹ̀ ẹ́lẹ́sì wòjú ẹnu àdàmà nígbà tí sábàbí bá ń bẹ pẹ̀lú ìdájọ́ tí sábàbí bá ti dé ìdájọ́ dé ìjọba tí sábàbí kò sí ìdájọ́ ọ̀ jáde lórí kò fún kíkẹ́ yẹn tẹ̀lé ọ̀ jáde wà kí ẹ̀mẹ́ta mọ́ jáde bẹ́ẹ̀ ni ẹ̀mẹ́ta lókè ẹ̀mẹ́ wá ní ẹ̀mẹ́ wá lókè. ìdá dáfàlà àkàdùkùn mọ̀lẹ́mẹ́tìdá yàrá ẹ̀yẹ́dìlẹ́sì حتى يصلي ركعتين ثم هذا في جمعة نقول مغفي ما مسكوت بانوا بين واتوكي تحية المسجد nítorí حديث àwọn ọmọfáàní dàwí sáájú. tó bá wáyé pé ìgbà tí wọn bá láti sí lọ́jọ́ kan nínú àwọn àkókò tí wọ́n sọ̀rọ̀ bá àríwá àrùsọ́lẹ̀ wọ́n kọ̀ fún aláṣẹyàn náà fìlà. alhamdulillah gbogbo alamọ àkókò wọn yẹn àkókò mélòó ni. náà márùn àbí mélòó ẹgbẹ́ ọdún méjì lẹ́yìn wọn bá títí tó ń fi yọ tí ó gbéra sókè àkọ́kọ́ nù lásìkò tó ń yọ lọ́wọ́lọ́wọ́ ọ̀gbọ̀nà yẹn náà bìlà ọdún méjì àkókò kẹta ìyìn àtọkù mọ̀kọ́ ìrìn tó ń bọ̀ hìrọ̀ àkókò tó ń wà látàrí gángan ẹbí tó ọba wó kété tí orí rẹ lórí bó wà ilé yẹn lakókò kẹta lakókò kẹrin àdé sọlá ti la ọf lẹ́yìn sọlá ti la ọf títí tí obìnrin bó wọ ẹlẹ́ẹ̀kan ẹ̀yìn àwòrán mi sẹ́n àkókò tó ń wọ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn àkókò márùn-ún yìí àdé sọlá ti sẹ́lẹ̀ lọ́kọ̀ọ̀kan àti sẹ́kẹ̀ẹ́ láti yan náfìlà nínú rẹ̀ náfìlà tó ń mọ̀lọ́kọ́ náfìlà tó ṣe náfìlà lásán tó wù ọ́ yàn. ǹjọ́ kárí àwọn náfìlà tó ní sábàbí ìyapa. ẹ̀yẹ́ tó náà ṣe oní sábàbí lórí wọ̀dà àwọn mọ́tíláṣí lórí. bẹ́ẹ̀ sọ láti lè ṣe kọ́ ìyẹn tó a fẹ́ kí ti tọrọ oní sábàbí kúrò àìwọ̀dọ̀ lórí. bẹ́ẹ̀ sọ láti kótó ara òṣùpá lóko yòó lọ́fà lábàbí. Bí ẹ̀sọ́ bá ti rìn tẹ́lẹ̀ ẹ̀sà, kíkúrò tó kù lára lábàbí lóbi. Bẹ́ẹ̀ kàkàdá àtọ̀wá kíkà méjì tọ̀wá tọ̀wá lóbi kò sígbà tá a lè fi tọ̀wá bí kò sígbà tá a lè kíra ká ẹ̀yìn tọ̀wá náà lábàbí lóbi. Ọkọ̀ náà tọ̀wá wọ́n sọ pé gbogbo nábìlà ti sábà lóra bí kò sígbà tá a lè ṣe lóra bí ti wá nípa àtìkọ́ wà ẹ̀yìn ara mọ́tà ẹ̀yìn lágbájá ẹ̀yìn ìdílé lágbájá ọmọ lágbájá tí ẹni tí ẹni bá fẹ́ sọ wá sílé ní ìgbàkigbà ìgbọ̀dọ̀ kọ̀ọ̀kan kó sì tún kí òun lẹ́yìn rẹ̀ ìgbàkigbà ìbẹ̀ ẹ̀rọ àti wá rí pé ẹ̀jẹ̀ ti bẹ́ẹ̀ náà làwọn àmì mi tó bá ti sábà bí ìgbà tí yẹn tó ná sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. apáta náà kọ́ àtúntò tó tọ́ lẹ́bẹ̀ẹ́ àlùmọ́nù yẹ حتى يبدا ما يجيبه وتوقع تصدق لوري توقع تتجاهل تروح تسقطه وفي تنكوسيسي وتنكو تلاقي على هذا يسوي هذا في صوني بعد الطواف هذا طواف مكاني وتتجاهل المسجد الحرام هذا إذا دخل أحدكم المسجد إذا دخل أي في أي وقت قلت له ليه لا تقول لي كيف هي المسجد نبقى كيف ìjẹ́tí lè wáyé wa láti mọ̀ pé alẹ́ kí tẹ̀gẹ́ tó mẹ́tì ní gbogbo bàtà bá wọ inú mọ́sálásí. ẹ̀jẹ̀ ìgbé ní mọ́sálásí òun ìbá wa ti mọ́sálásí tí wọ́n kọ́kọ́ bí mo sọ́nà láì ìbí tá à ń ti ń kiri lẹ́yìn lẹ́yìn orí ìlú. níbẹ̀ yẹn náà láti tẹ̀lé ètò lọ́sù náà lè di. ètò ìpàdé lọ́sùn ọba àti ìṣẹ̀lẹ̀ wọn ò kí tẹ̀gẹ́ tó mẹ́tì rẹ̀ wọn kí lẹ́yìn ẹ̀sẹ̀ mẹ́sẹ̀ níbẹ̀ wọn kí wọn kẹ̀kẹ́ wọn yìí. ìgbà tí wọn sọ wá lọ́nà tó kù kí ọ̀dọ́bìnrin yìí ẹ wọn láti wọn lẹ́ẹ̀ka rí nítorí ìdíwọ́. àbọ̀ rẹ̀ yẹn ìgbọ́n tó kí lẹ́yìn ẹ̀sẹ̀ mẹ́sẹ̀ kí wọn bá ti gbọ́ ìgbà tó sọ wá lọ́nà kí lẹ́yìn ẹ̀sẹ̀ mẹ́sẹ̀ tí wọ́n á dé jọ ìwé ni pé tí màá bá ti bọ̀ ṣe tí wàá ti dé orí bíbá ní ọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n tẹ̀ ẹ̀kọ́ kí máa kíkà yẹn sọ̀rọ̀ láti dọ́jọ́ lásán kí ọ̀sẹ̀ kó wá sí júmọ̀ wá sí sọ̀rọ̀ láti láyé ìdènà mọ́sálásí àyè máa kí màá ṣùgbọ́n lọ sọ fún wa kó lè tó àyè mójútó sọ̀rọ̀ wá àwọn ìwà ọ̀sẹ̀ ìdílé ìjẹun ní ibi tá à ń ṣe kéré tọ́jú ẹ̀yìn òbí nígbà táwọn ìṣòro wà lóṣù náà sọ pé lásìkò òun bá tó àwọn obìnrin tàbí tí gbogbo wọn wà ó tó fi lórí ẹsẹ̀ tẹ kó so àbóbí mọ ẹsẹ ń ta lára rẹ ó ibi káwọn ló jìnà sí àyíká ti jẹ kó wọn fi jìnà sí tí ọba jẹ mẹsàlásì ẹ là ọ àwọn ọsọ rẹ kíkó wọn fi jìnà sí tí ọba jẹ mẹsàlásì ìná àlùkò olùbí mọ̀sálùmí rẹ kàlùkò olùbí rẹ ìdájọ́ ibi tá à ń ṣe kiri ọyọ kó tẹ́lẹ̀ ìdájọ́ mẹsàlásì nípa ẹ̀yẹ tó mẹsì. lọ́sọ̀ púpọ̀ jọra wọn kò sí tẹ̀lé tó mẹsì pàtàkì rẹ̀. ẹ̀yà fi tó bá tẹ̀lé mẹsàlásì láti ṣe kí sọlá tẹ̀lé ẹ̀yìn láti tẹ̀lé tó mẹsì nítorí pé mẹsàlásì láti ṣe kí àmọ́ kí mùsọ̀lá yọ wà tẹ̀lé ìrìn kọ́ yọ wà wá fún kọ́ yóò wá ẹ̀rí ta ti àdáyẹrí rẹ̀ wá ní ìṣẹ̀lẹ̀ ta àdáyẹrí. títí tí òfin mú wa kò sí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ mẹ́tì láti ní mùsọ̀lẹ̀ rẹ̀. إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين. إذا مثلت يقبل الجوكو سوى الجوكو في لك كي ركع بيجي. لكن لو لك ما تصلي ركع torí rákà méjì òun náà èyí tó kéré jù nínú kò lò lèyí tó kéré jù nínú ẹnì kan ní rákà kan wà òsì rákà kan àti lọ́sẹ̀ tó láti wé wítìrì kan láti rìn kò kí àwọn ti wítìrì lọ́sàn-án àti wájú alẹ́ kọ́ ká kí rákà kan màá tàbí ẹsẹ̀ náà ṣe láwùjọ á ní ilé ìlà òsì wítìrì méjì lóru ọ̀làkìtà ẹsẹ̀ náà ní tó fún àtọ̀ kí rákà kan kí rákà kan wítìrì jù إلى ركعة الإجماع فلا يجلس حتى يصلي ركعتين إلى ذلك المسلمون رواه قرآن ولا تبقى يسوع قرآن ولا تبقى يسوع وسنتقى يا ولد وعلى رسول الله صلى الله عليه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ṣé ìwà ni pé wíṣ nípa bàtẹ́ nípa tẹ́sí táwọn ní ìṣe ìṣẹ̀lẹ̀ àìsàn tí àwọn ti fi kọ́ ọ̀gá lọ́sà. Àwọn àlè tàbí tí sinimá bá ti ń fún àwọn ọ̀rọ̀ sílẹ̀ mo ti mú burú rẹ̀. Ìwọ́n pẹ̀lú májẹ̀ wọ́n ní pé òun ní pàṣẹ ọmọ ìṣàmójútó rẹ̀ òun àti pàṣẹ tó lọ́ọ́ máa lọ́ọ́ dára. Jalan terlalu kok, eh, jalan terlalu kok. kó fẹ́ ìdímọ̀ fún máa ń pè lọ́wọ́. Ṣé wọ́n yẹn ṣé ó máa ń ṣùgbọ́n kò tán ni àbí ó kù yẹ? Ẹ̀tọ́ yẹ gbogbo tó máa ń pè lọ́wọ́ lọ́jọ́ tó wà tó bá wọn láti ètò ìgbà òbí láti tó máa ń pè lọ́wọ́ gẹ́gẹ́ ìbò kíkà yẹn tó lẹ́sìn. Tó bá kíkà yẹn tó lẹ́sìn nígbà yẹn ọjọ́ gbèsè àti gbólóhùn ẹni tó ń pè ọ́ padà nígbà tí wọn ti kú tó bàtà tẹ kí wọn tẹ wàá máa tẹlé ẹgbẹ́ yìí padà nítorí kó lè bá náà náà ti tẹ sí kó tó bàtà ti bẹ̀rẹ̀ rẹ tó fún ẹ. alhamdulilayi nǹkan tí ẹ̀tọ́ mi lọ sọ pé ẹ̀wà tí mi máa ń jẹ ọkọ ìyá ẹ máa wẹ lómi òun máa sọ pé wà lẹ máa jẹ wọn làwọn ìjẹ wa dá wọn tó ẹbí máa máa jẹ wa àlọ́ la ẹ bá bàjẹ́ àlọ́ kọ́ mọ́tò kò lọ́ọ́ máa wà ní mọ́ àti ìdúgbò fẹ́ kí ọ àwọn kàwé rẹ̀ tó kà lọ títí tí ó fi dípá sùkò òun tó wà lọ sàlùwàlà wà lọ sàlùwàlà wà kí tẹ̀lé ẹ̀sìn náà sùkò tó tó tó kópa. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ẹgbẹ́ náà kejì ni ìrọ̀ kejì ni ya ó jókòó tó bá ti dé wà lọ jókòó ni sórí lórí mímbà bẹ́ẹ̀ súnà nàbì sọ̀rọ̀ wá lóṣù wọ́n ti wá ti jáde lọ lọ tó kú lórí mímbà rẹ̀ ìgbà náà yẹn ti pè wọ́n àpè níwájú ànàbì sọ̀rọ̀ wá lóṣù. Àwọn àdúgbò báwọn náà yóò fún báwọn náà ní èsì rẹ̀ kó làá máa ti. Ẹ bọ̀ tó ló fi rí ìmáàmù. Ọ̀sùn wà mọ́ta tipẹ́tipẹ́ fún ẹ̀jọ̀ kò sí. Yàtọ̀ kéde ní mọ́sálásí lọ́wọ́ àná. Ìyẹn ń ṣe bíi kẹ́ẹ̀kiri lọ́wọ́ àná. Pẹ̀lú ìwọ̀n kí ni ti sínú dọ́kítà ìkẹ́ ìgbò ti lè pẹ̀lú lọ. Bìkọ́ ó dìgbà tó bá tó borí mẹ́mbà ni wọ́n tó pè wọ́n. Kò sí yàtọ̀. Kò sí yàtọ̀ náà. Ọ̀tọ̀. Ọ̀tọ̀. Ìjà níta abẹ́ gbọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀ máa mú kẹ̀lẹ̀ ògbó wórówóró ní àgbègbè níta abẹ́ gbọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀ máa mú lábẹ́ gbọ́dọ̀ ọdún wa. lẹ́kì ìmọ̀ àwọn ọmọ tó kúkú àtàtà àgbọ̀ náà mọ̀ náà ló fi gbogbo bíjà yóò wá jẹ pé ọ̀rọ̀ ẹni tí wọ́n sọ̀rọ̀ kí ìmáàmù tó sọ̀rọ̀ ẹni kókó táwọn yóò rí mu lọ ní. ìmáàmù gbọ́ àmọ́ ti sọ̀rọ̀. وكلمة عقلاء وزراء وأساطيرون من الدين wọ́n yọ ọ̀pọ̀ tí ó ní ọ̀rọ̀ imam láti fẹ́ gbọ́. láyé fún gbogbo ìdá máa ṣe ọ̀ àbá àgbà àbá ọba àjẹ àgbà àbá tẹ̀síìrì kìíní kan òpélé ìrùn gbídà. ọ̀rọ̀ imam láti fẹ́ gbọ́. Nah àdàbà wà ẹ gbogbo ẹ kò bá tó kò bá tó kò bá tó pàtàkì kò bá tó pàtàkì. na òṣòfin tó sọ pé tó máa pè ń lọ ọkọ̀ dákẹ́ ṣùgbọ́n òfin sọ pé tó máa pè ń kọ́ ọmọ àdáhùn tó bá dé sí kí wọ́n máa dáhùn kó tó máa kájú kí o lè mú. Ná ẹ ẹ lè ṣe ṣe ìwọ́n tó kì í ṣe ìṣe náà kúrò ní ìgbà kúrò ní. Àwọn kí o ó wù àsìkò tó sẹ́kù gbàgbà àsìkò tó sẹ́kù pọ̀ ọ̀kí kàkíyèsí mẹ́sìd ọ̀kí ọ̀kadà mẹ́sìd wọ́n ti bẹ̀rẹ̀ kíláàsì méjì pẹ̀lú àníyàn méjì kàkíyèsí mẹ́sìd ní ọ̀kadà mẹ́sìd náà. àwọn ìgbọ́n ẹ̀jọ̀ tí èèyàn bá ní ìwúyọ́ ọ̀la ṣe wà dáadáa tí wọ́n ra ìkọ́ tó ní ṣe pẹ̀lú tó àwọn tó fi kí ìlú wẹ̀ lórí tó bá di pé yóò di ẹrú yẹn padà níta tó yẹ pọ̀ lẹ́yìn ọdún ṣe pẹ̀lú wíyàn ọkọ̀ bá ta. ẹ̀rọ ilé ẹ̀ wá kó bàbá ta ní ọmọ. tó bá jẹ́ pé lẹ́yìn kan. bẹ́ẹ̀ kò sí wàhálà wọ́n náà ràn ọ́ lọ àti gold àti ilẹ̀ yẹn jẹ́pẹ́ ọba àtàwọn ayé kàkà wọn. ilẹ̀ yẹn ọ̀rọ̀ apamọ́ fọdún mẹ́wàá ló tó ta àmọ́ jẹ́pẹ́ ti ra ló láàyè ọkọ̀ ọ̀tà rẹ̀ ọ̀rẹ́ ti kọ́ wọn. lọ́dọ̀ ọrụ tẹ̀wá ìgbàgbọ́ ọdún mẹ́wàá ilé ẹ̀lọ́dọ̀ wa yàtọ̀ sọ̀rọ̀ ìmáà máa lè tún nígbàgbọ́ ọdún kan lọ ọdún mẹ́wàá lọ. pátá nìkan ló ké dípò kó ké súra lè. Wọ́n á kó owó fún pé owó wá wò pé à ah, owó yìí àwọn nǹkan wọn dẹ̀ bóyá kàbá mi kó wà nínú ọ̀sẹ̀ ẹgbẹ́ ọ̀sẹ̀ owó yẹn gbọ́ ó lẹ́kọ̀ọ́ kéèyàn pín owó yẹn ní méjì bóyá bí wọ́n á fi àwọn àbò. òfin tó burú ṣùgbọ́n àbọ̀dọ̀ dáadé wà á tún sọ fún ẹni tó kó owó pọ̀ ìbẹ̀rù pé nǹkan báyìí báyìí náà ti wà ìbẹ̀rù pé nǹkan báyìí báyìí náà ti wà ẹjẹ́ á àwọn owó yẹn fi gbogbo kan lọ́dà kì í ṣe kí wọ́n ti pé èyí tí ó mú ọjọ́ pọ̀ náwó pọ̀ díẹ̀ tó ti mọ́ kíláàsì rẹ̀ tó torí ti lé láwọn tẹ̀sẹ̀ ń fọ̀ nínú wọn ni wọ́n wà ní àbí náà ní ìgbàgbé àyàfẹ́ tó fi yé mi. un po' rẹ̀ ló kọ́ jẹ́ ìwọ̀n nítorí pé tó máa ń kí ọ àwọn olùpèsè kí o wípé e fi sálámà ní ìpín o vai ẹ̀ ní wọn sálámà tó bá ti bẹ́ẹ̀ nítorí ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ bá sọ fún ẹni pé bẹ́ẹ̀ni ẹ̀sìn mùsùlùmí ni torí rẹ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ dúró kó káwọ́ gbéra kó máa wọ̀nà nígbà táwọn mùsùlùmí bá ń lọ nítorí kí wọ́n ti bẹ́ẹ̀ kírun náà mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ti bẹ́ẹ̀. ẹjọ ẹ wa tí ìmọ̀ bá wa sálámà èèyàn wà kú òun ẹ wà lọ kí jọ̀mọ́ ni. ṣé mo pé ẹ̀yin náà máa gbé Islam yìí dáadáa bá wà lọ́ọ̀ ní sábà máa tẹ̀lé náà. bẹ́ẹ̀ ẹ jí èsì àtẹ̀yìn ti bá ojú òdu rákà kan. ojú àwọn kíláàsì náà máa bàjọ́ bẹ̀ ẹjọ́ kékeré pẹ̀lú àwọn èdè ẹ̀bá ìlú pẹ̀lú wa. màtí sálámà kú lọ kí

ní ọ̀rẹ́ ní òní ìlú láti ìlú wọ̀ ó sì bàlá ẹ̀rẹ̀ ìṣẹ́ ń ṣe iṣẹ́ tó tó tako ikú àwọn ìbàlá ẹ̀rẹ̀ wọ́n àsìkò ń yan kò sí lọ. ẹ ẹ máa ti pè rọmọ síláàsì lọ dáhùn àsìkò sí lọ ìmọ̀tà rẹ̀fíùs. ọ̀pọ̀ yé wa alẹ́ sọ̀rọ̀ máa lè sọ̀rọ̀ nù àdé wọ́n yẹ kẹ́ni tó bá gbọ́ tó wọ́n pè ọ́ tó wọ́n kọ̀ láti dáhùn láì jẹ́ pé ìdíwọ́ kan bẹ̀ pẹ̀lú ẹ̀ wọn tàbí níbi ìdíwọ́ o wọn ni mọ́rọ́gbọ́n àwọn mọ́pà bóyá àárẹ̀ àwùjọ ọmọ sọ́ọ̀lù tó wá kírun yẹn bò mí lọ́nà tó kù bẹ́ẹ̀ ní kòtò ìlú sọ́ọ̀lù ọlọ́run kì í kà orí ẹ̀ tẹ̀ sí o tí wọ́n ti pè é lọ́kírun tí wọ́n mọ̀ bọ́ sẹ̀mí dìgbà tó fẹ́ dúró dà ní garanti wa ẹ bèrè láti sùúrù. Àmọ́ mọ́ọ̀sì fún àwọn tí ó tẹ̀ sáré àdúgbò. mọ́tà tó tó jìnnà ló tẹ̀lé ní mọ́mú mọ́tì ẹ̀ kó tó àná ló tẹ̀lé. tó ní ọ̀pọ̀lọpọ̀ gbàngbà mi wọ́n ti máa ń pè ní kóun tó mu aláàtì tó kí wọn báwọn èèyàn ti máa lọ kí wọn tó. kí ló dé náà àwọn ọ̀sẹ̀ ìlọrin kíláàsì

tó tọ́ka àkàwùtẹ̀lẹ̀ sọ́dọ̀ ẹgbẹ̀rún tó ń pè yẹn ó dájú tó sọ̀rọ̀ sí wọn. àti ká pé bóyá rédíò pèrò àbọ̀ ń wọn ti sọ fún wa ibi tí wọn kọ́ ọ̀hún pé kàdá láti fi sọ pé ìdá ẹgbẹ́ ẹ̀tọ́ ọ̀lùmọ̀ ẹ̀sẹ̀ àti ẹ̀lọ́mí jẹ́ ọmọ ẹ̀sẹ̀ náà àti tó bá gbé àsìkò ní pé ẹ̀sẹ̀ ló ti jẹ́. wọ́n dàbí ìwọ tọ́lọ gbé ọmọ wọn gbọ́n mọ́ wọn gbọ́ síbẹ̀ tirẹ̀ tí ó gbàdúrà tó ọmọ wọn gbọ́n mọ́ lọ́dọ̀ ọmọ. àbí ẹni tó lọ pé asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah lọ pé síbẹ̀ lọ́wọ́ tó alaykum salaam wa rahmatulah. eléyìí ọ̀sẹ́ni tí sálámù ẹ̀jọ̀ ó tilẹ̀ jẹ́ pé ẹ̀jì mọ̀ ṣé gbogbo irú àwọn tó nìyẹn táwọn gbèsè ara tẹ̀sí wa ìgbà míì ó túmọ̀ sí ìgbà ìjọba fún mi tì í ṣe fẹ́ẹ́ ṣe ṣeré. àìjẹ́ nìkan ìgbà sábà ní ọ̀pẹ́ ìdájọ́ tó rọ̀ wọn ẹ̀dá ó lè mọ ìyàrá ibi tí wọ́n mọ̀ pé ó bẹ̀rẹ̀ rí ayé ti lẹ́bi náà. Lórí tí nǹkan bá pẹ́lẹ́ ẹ̀wọ́n ti àjẹ́ pé náà láwọn ọ̀rẹ́ ti rí ní tó. Ẹbí òye wa, ìsìlámà ní ká ìsìlámà ìsìlámà ìsìlámà ń kó bèrè lọ́dọ̀ rẹ̀. Àwọn gbèsè lẹ́yìn orin kí ẹ fẹ́ ìsìlámì kìíní kan ìsìlámì àdìpọ̀ kí ọkọ ọmọ pàǹkì ọ̀ kọ́ máa tó bí ìwọ́n ti gbé tẹlifóònù àyẹjọ kílẹ̀ ń pè náà rí. ó ti dá ìjọ ọmọ tó máa gbàgbọ́n kó etí ọ̀gbọ́n náà lù wá lọ́sọ̀ fún àwọn orin yẹn sòfíà yìí ìsìn fún adára lọ́ọ́ fún adára ti dá gbogbo ọdún tí àdọ́ta ó lè wù náà ó lè ó lè ó lè mú kó máa tì ọ́ ń pèsè ẹni tí ń tẹ̀lé sọ̀rọ̀ tó gbogbo owó àwọn kí náà fẹ́ẹ́ fi náà tó bá yẹ kí ọkàn máa lè láti mọ̀ fún ọkàn fún ọkàn gbọ́ wọn wá wo ìwúlọ́pọ̀ àtẹ̀tún yìí ní tún yìí ní tí gbogbo ayé lò òfin wá ní nǹkan ẹ̀rú gbà wá kọ́ mọ́tẹ̀ pé bẹ̀rẹ̀ ṣé wọ́n ẹjẹ máa ń gbé ní kálukú gbé sí bóyá ẹ̀kọ́ rẹ̀ bàbá nìyẹn àti ọba àjẹyìn òwúrọ̀ àwọn ilé ẹ̀ka náà sàn láti àpò ẹ̀jẹ̀ kọ́ tí wọ́n bá ẹ̀rẹ́ ti jẹ kéṣù kéṣù tí bá pọ̀ tí wọ́n fi ti mọ̀ ọ́ nìyẹn kò ní kárí mi tí tí máa bá dé yẹn tẹ́kọ̀ wọn láti kọ́ sáà lọ. lọ́wọ́ bí ó kàbí hàn ẹ̀kọ́ ń pè yẹn ṣùgbọ́n ọ̀nà ti kí àtẹ̀sí wọn kó wà wá láì sí náà bẹ́ẹ̀ kí wọn fúra ẹ láti máa bọ ìdìbò gbòòrò ẹni tó tún lọ náwó tó wọn káàkiri ẹ gbogbo rẹ ní ọ̀ká tó ẹ láti àbọ̀ ìdìbò náà. Tó bá ṣẹlẹ̀ tó bẹ́yà ìmáàmù òbí ìlú mọ́síláṣí, káàkiri oṣù láti ṣì jẹ́ ìtú. Wọ́n ní ṣé èèyàn lè yọ ẹ̀ka sẹ́nu pàdé. Dáadáa, dáadáa, ìrọ̀lọ́kà dáa mẹ́rin lọ́sọ̀ọ́ kí oṣù láti wọ́n jù. Ìrọ̀lọ́kà dáa mẹ́rin lọ́sọ̀ọ́ kí oṣù láti wọ́n jù ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ àjọ Muhammad ọ̀lá àjọṣẹ́lẹ̀ níjọ́ tí òun gbé wọn lọ òun ti yọ kóso nìkan ní àtúbà àwọn kóso ti kí àtúbà àti àtúbàjọ lọ kọ́kọ́ kí náà láti wá pé ní ìmọ̀ọ́mọ́ àti ìdè ní tètè kí ọkọ̀ tó ní sí nìyẹn ọba tètè kí ọkà àti àtúbàjọ kí ìmọ̀ọ́mọ́ tó dé náà. ìbéèrè ẹ̀ ṣe ìwọ́n ní pé ṣé o wọ́n máa sọ lórí àwọn gbólóńgbó wá bí táwọn wá bí táwọn ìbá àkàrà wá bí táwọn táwọn rà sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọ̀rẹ́ ìwọ̀n àwọn bídíà ni àwọn bídíà kò. wọ́n dà tán wọ́n wà tán wọn sọ fún lọ́wọ́ tó láti pàdé. ṣé fún wa ní kíní kan pẹ̀lú pàdé kíní kan fún wa pẹ̀lú kíní kan wúlé kọ̀ kíní kan fún wa kókò. ìṣẹ́ náà ló lọ́wọ́ àpò. wọ́n sọ̀ra wọ́n sọ̀ra. torí pé tẹ̀lé táwọn ìjọba pọ̀ láwùjọ àwọn yóò máa fẹ́ ṣe máa yóò ṣe fi làǹgọ̀ ètò ìdè kí gbogbo ọmọ òwò wọn ẹ ọba jẹ bàbá. tó nǹkan yẹn iná ni wọ́n ti pè rìà ni wọ́n pè ní súnmọ́ à kí máa fàṣẹ jẹ. ìmọ̀ kí náà ló fi pé bàbá ìtàn yóò máa tún àwọn akéwì ẹ̀ kan ọba ti mọ̀ wà lọ sọ́lọ́wọ́ ọ̀kan tó ń strange tí wọ́n gbọ́rú ẹ̀ nínú so gbogbo inú àwọn kan wà mọ́ ìrìn àná sókè yẹn máa tíra láti dènà sí díẹ̀ díẹ̀ díẹ̀ títí tó lọ yẹ fún yẹn lágbára láti lè fún ìfẹ́ bẹ́ẹ̀ ni rẹ̀ náà ṣe fún àpẹẹrẹ táwọn ìdáwọ́bà pẹ̀lú náà ṣẹ́rù pẹ̀lú ilé kan sáà kí ni fẹ́ kẹ́ ọ̀ká wàá. Thank ṣe máa ń lo àdúrà níbí à. ẹnìkan wọn bá àdúrà rẹ wọn ẹ dá ilé ìwòsàn lọ nínú ìrọ̀lẹ́ à tó o mú àdúrà rẹ nínú ṣẹ́sìn ìrànlọ́wọ́ ẹ̀kẹ́ wọn àkójú kojú ní ìgbà tí ẹ̀ka fún orí kájúrò lọ nínú àdúrà náà lè fi kọ́ wa. adúlọ̀ àwọn àdúrà tó ní tẹ̀lé máa dùn à. الإمام الطبراني رحمه الله وفي سيرة كبائر كتاب الدعاء هو لقول عن رسول الله صلى الله عليه وسلم àwọn tíra wọn kúnlẹ̀ lórí tìrí àlìmáàmù Ibn Qayyim òun náà tún ti kàrẹ́ àlìmáàmù Nawawi nílẹ̀ máa díẹ̀ alàgán ìlànà tíra lọ́sẹ̀ ikú apàdà sínú sọ̀rọ̀ Bukhari ẹ̀kọ́dà sínú sọ̀rọ̀ Muslim ẹ̀kọ́dà sí Abu Dawud ẹ̀kọ́dà sí Nasa'i ẹ̀kọ́dà sí Ibn Majah ó gbó tíra àwọn àwọn tíra àdébìyẹn ẹ̀rì ìdáwọ̀lbẹ̀rẹ̀ ìdáwọ̀lbẹ̀rẹ̀ والدعاء الدعاء مع دعاء سؤال سؤال النبي محمد صلى الله عليه وسلم Ó ń dáhùn fún ìrànlọ́rẹ̀ àbótúnbẹ̀rẹ̀. col velore. Sicuramente sono poco troppo grazie. Ma trovate un richiamo, ma sono bene. Eh, così dopo un mezzo, non fa papà, no, non so mi tocca trovare questo cosa. Sembra tuo te, che è l'imam, che può fare l'imam. Ma trovate le nuove canzoni di imam. gẹ́gẹ́ bí ìmáàmù ó ti lè pọ̀ sí lẹ́nu ìmáàmù. Àmọ́ bí mo bẹ̀rẹ̀ lẹ́yìn nìkan, mo bẹ̀rẹ̀ lẹ́yìn ìmáàmù. Mo tún wá padà sí ẹni tí ń ta kí ọmọ adé máa sùn. Èyí tí wọ́n fi wé omi tẹ́lẹ̀ tó pilẹ̀ bí ẹ̀rọ fúnra ara rẹ̀. Ipò lè fi ìmáàmù tó ti tẹ̀lé láti sùn wá àìsàn pé dáhùn kí àwọn ìwájú ẹ̀ láti ó sì lè fi ọba lẹ́yìn ọba lẹ́yìn máàmù báwo ló wá lè túnṣe báwọn èèyàn nínú ìdílé sọ̀rọ̀.